سورة الإنسان بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. dájúdájú ìgbà kan nínú àwọn àkókò ti ré kọjá lórí ènìyàn tí kò jẹ́ nǹkan kan tí a lè dárúkọ. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا dájúdájú àwa ni a dá ènìyàn láti ara omi gbọ́lọ́gbọ́lọ́ tí a rò pọ̀ mọ́ ara wọn kí a lè bá a dán wò nítorí náà ni a ṣe é ní olùgbọ́rọ̀ olùríran. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا dájúdájú a ti fi mọ ọ̀nà tí ó tọ́ tààrà ó lè jẹ́ olùṣe ọpẹ́ ó sì lè jẹ́ aláìmoore. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. dájúdájú àwa ti paléṣè sílẹ̀ àwọn ẹ̀wọ̀n àti àwọn àjàgà àti iná fún àwọn aláìgbàgbọ́. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا dájúdájú àwọn ènìyàn rere wọn yóò máa mu omi kan nínú ife kan tí ohun tí a rò pọ̀ mọ́ jẹ́ káfúrà. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا àwọn ẹrúsìn ọlọ́run yóò máa mu omi ìṣẹ́lẹ̀rú wọn yóò sì máa fà á lọ síbi tí ó bá wù wọ́n. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا àwọn tí ó mú ìlérí wọn ṣẹ tí wọ́n sì ń páyà ọjọ́ kan tí búburú rẹ̀ jẹ́ ohun tí yóò máa fọ́nká ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا àti wọn a máa fún àwọn aláìní àti àwọn ọmọ òrukàn ní oúnjẹ tí àwọn náà sì nífẹ̀ẹ́ sí jẹ àti àwọn tí wọ́n wà lóko ẹrú. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء wàlá شكورا wọn a sì máa sọ pé dájúdájú àwa kò torí kinní kan fún yín ní oúnjẹ jẹ bí kò ṣe láti wá ojú rẹ ọlọ́run àti pé àwa kò wá ẹ̀san kan tàbí ọpẹ́ kan ní ọ̀dọ̀ yín. إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا dájúdájú àwa ń bẹ̀rù ọjọ́ kan tí olúwa wa tí àwọn ojú yóò ro kókó tí yóò sì pọ́n ṣanṣan. فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا nítorí náà ọlọ́run yóò sọ wọn níbi búburú ọjọ́ náà yóò sì fi wọn ṣe pẹ̀kípẹ̀kí ìdẹ̀ra àti ìdùnnú. وجزاهم بما صبروا جنة وحريرا àti pé yóò san wọ́n ní ẹ̀san ọgbà ìdẹ̀ra àti aṣọ àlárì nítorí ìfaradà wọn. متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا wọn yóò rọ̀gbọ̀kú lórí àwọn ibùsùn wọn wọn kò ní rí ìgbóná ti oòrùn tàbí òtútù ti òṣùpá nínú rẹ̀. ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا àti pé àwọn ìjì rẹ̀ yóò súnmọ́ wọn pẹ́kípẹ́kí a ó sì ṣe àwọn èso rẹ̀ ní àrọ́wọ́tó. ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا. àti pé a ó máa fi ife ti fàdákà rọ kiri ká wọn àti àwọn ife tí ó jẹ́ ìgò. قوارير من فضة قدروها تقديرا tí ó mọ ìgò kan tí a fi fàdákà ṣe a ṣe wọ́n ní ìwọ̀nba ìwọ̀nba. ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا. àti pé wọn yóò máa fi ife kan mu nǹkan tí a rò pọ̀ mọ́ atalẹ̀. عينا فيها تسمى سلسبيلا omi ìṣẹ́lẹ̀rú kan ń bẹ nínú rẹ̀ tí a ń pè ní omi sálsẹ̀bìlà. ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا àwọn ọmọ kéékèèké tí ó máa wà bákan náà wọn yóò máa rọ kiri ká wọn nígbà tí ìrẹ bá rí wọn èrè á fi wọ́n pe òkúta olówó iyebíye tí a tàn wọ́n kálẹ̀. وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا. àti pé nígbà tí ìrẹ bá wo ọ̀tún wo òsì ìrẹ yóò rí ìdẹ̀ra àti ọlá tí ó tóbi. عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا aṣọ àrán fẹ́lẹ́fẹ́lẹ́ aláwọ̀ ewé yóò wà lórí wọn àti àrán alágbàá àti pé a ó ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ kerewú tí a fi fàdákà ṣe àti pé olúwa wọn yóò fún wọn ní nǹkan mímu tí ó mọ́. إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا dájúdájú èyí ni ẹ̀san yín àti pé ó jẹ́ ọpẹ́ fún iṣẹ́ yín tí ẹ ṣe. إنا نحن نزلنا عليك القرآن تنزيلا. dájúdájú àwa la sọ àlùkùránì kalẹ̀ fún ọ díẹ̀díẹ̀. فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا نتورينا náà ṣe ìfaradà ìdájọ́ واره rẹ àti pé kí o má ṣe tẹ̀lé ẹlẹ́ṣẹ̀ tàbí aláìmoore kan nínú wọn. واذكر اسم ربك بكرة وأصيلا kí o máa ṣe ìrántí orúkọ olúwa rẹ ní àárọ̀ àti ní àṣálẹ́. ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. àti pé nínú òru kí o máa forí kanlẹ̀ fún un àti pé kí o máa fi ògo fún un nígbà gbọọrọ lóru. إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا dájúdájú àwọn wọ̀nyí wọ́n nífẹ̀ẹ́ sí ayé tí kò ní pẹ́ tán wọ́n sì fi ọjọ́ tí ó wúwo sílẹ̀ lẹ́yìn wọn. نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا àwa la dá wọn a sì ṣe wọn ní alágbára nígbà tí a bá fẹ́ a ó fi irúfẹ́ wọn pààrọ̀ wọn. إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا dájúdájú ìrántí ni èyí jẹ́ nítorí náà ẹni tí ó bá fẹ́ yóò fi orí lé ọ̀nà ọ̀dọ̀ olúwa rẹ̀. وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما. àti pé ẹ̀yin kò ní fẹ́ àyàfi tí ọlọ́run bá fẹ́ dájúdájú ọlọ́run jẹ́ onímọ̀ ọlọ́gbọ́n. yudkhilu man yasha'u fi rahmatihi wal-zalimina a'adda lahum 'adhaban alima. àti pé àwọn alábòsí ọlọ́run tọ́jú ìyà ẹlẹ́ta eléru sílẹ̀ dè wọ́n.